ẹ ṣàánú mi o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o ẹ dákun ẹ ṣàánú mi o ọlọ́run ó gbàdúrà yín ẹ ṣàánú mi o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú mi. ẹ dákun ẹ ṣàánú mi o ẹ ṣé mo dúpẹ́ o two thousand ah, ẹ ṣé mo dúpẹ́ o àdúrà yín ó gbà o ọkọ àǹfààní o ọlọ́run pèsè ọkọ àǹfààní fún yín bẹ́ẹ̀ bá sì ti lọ́kọ ilé yín ò ní dàgbò yín ó gbà o ọ̀dọ́pọ̀ ẹ mi o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ọlọ́run ó ṣàánú náà ẹ ṣàánú mi o. sọ́wọ́ àbúrẹ́ ni. ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ohun tá ẹ fẹ́ wájú ọlọ́run ọlọ́run ó ṣe fún yín ní kíákíá o ewu tá à ń lé yóò tó yín lọ́wọ́ ní kíákíá báyìí o yóò rí bí ẹ ti ń fẹ́ lágbára ọlọ́run o èlò àwòdà kò burú ẹ mọ tọ́jú rẹ̀ síbi àmì tọ́jú owó síìmù àdúrà yóò gbà o ẹ dákun ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ẹ dákun ẹ ṣàánú mi o. ṣàánú yín bá òun gbà tó ṣe pé ẹ wà wúre ẹni àkọ́kọ́ fún yín lówó tó tó yẹ eléyìí mo tún gbélé ìtún fún yín ní two thousand ṣé ẹ tún wà wúre pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fọ́jú yìí wàhálà máa dé o tẹ́wé bá sùn kó. ọmọ kọjá lọ ti ẹ̀ ní arákùnrin kan ní kọjá lọ ti ẹ̀. ṣé ìsàwọn ọmọ amúgbó ti ń kọjá ládùúgbò yìí. èmi mú gbó. ẹni bá rọbí sí mi ibi ọba o ìwà ah. báwo lọ́pọ̀ yóò jẹ́ ti yín o. ibi tó ti kọyìn tẹ́lẹ̀ pẹ̀lú dúdú yín tó ti fọ́ dànù. àdúrà yóò gbà o. ẹ tún wà wúre. ìyá Josephine. ẹ fún mi ní chinchin méjì àti pure water ẹyọ kan ẹjọ. ó dà mò ń bọ̀. ẹ ṣe mà. chinchin méjì pure water kan. Ah. Ah, kì í ṣọmọ bàbá tó ń tọrọ bára àfọ́jú tí mo rí ní ẹnìkan ni. bẹ́ẹ̀ni. bàbá ẹ ń kọ́. wọ́n wà ní junction. mo ń bọ̀ mo bójú bàbá ẹ wà junction. kí ló wá ṣe ń bí. mo wá ra nǹkan ni wọ́n ra bonvita milo milk rice ẹ̀wà indomie àti spaghetti. adúrú gbogbo nǹkan tó kà lẹ́yìn ẹ fẹ́ ṣe food stuff ni afọ́jú ẹ̀yìn la food stuff sílé <laughs> mo dárọ̀ ọlọ́run bonvita milk gbogbo ẹ̀yìn indomie lẹ́yìn nìkan ṣé bá ṣe máa wá ra jàǹbìrì. wọ́n ti máa ń wá rà á nìyí. mi ì tún ti wá rà tán tá bá ti ń lọ lé ó níbì kan tá tún ti máa ń rà so a máa rà ń bẹ̀ tá bá ti ń lọ. ẹ máa tún rà tẹ́ bá ń lọ ìyẹn túmọ̀ sí pọ́wọ́ yín ń gí sówó ibi tẹ́ wà tẹ́ ti rò pé ń ta yẹn ibì kan wà tẹ́ mi mọ́ o tẹ́ bá jẹ́ pé ìbẹ̀lẹ̀ wà tẹ́ ti ń tajà ni mi ìfẹ́ mọ iye tẹ́ pa lé ni o tí bá mú yín débẹ̀ máa ta jù bí ẹ̀rọ lẹ́ á pa lẹ́yìn. irú èní báyìí a pa ten thousand five hundred. ẹ ten five. bẹ́ẹ̀ni high five nígbà tí abẹ́ palẹ̀ ìyá Josephine panudé panu panudé ah. panudé ah. nígbà tí o ṣe pé wọ́n fi ẹ síbi ṣe fún olórí gbogbo ọjà yìí ìwọ náà fọ́ àbí. mo fọ́ o mo fọ́ o fọlọ́ máa ṣàánú fún wa kó máa fèrè síṣẹ́ wa. àmì ọlọ́run fèrè síṣẹ́ tèmi náà jọ torí ọlọ́wọ́. ẹ ṣe bí ọ́fíìsì yín yẹn náà nìyẹn. bẹ́ẹ̀ni. tí n bá mú yín débi tí mò ń lọ ibẹ̀ yẹn máa jẹ́ branch ibi tí mò ń mú yín lọ ìlú máa jẹ́ kọta ibi tẹ́tí mo máa tọrọ bára èmi mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀kẹ́ ìgbẹ̀yẹ ló gbé bá twenty thousand ojúmọ́ màá wá síbẹ̀ tí n bá ti wá sọ́dọ̀ yín màá mú yín lọ sí níbẹ̀ yẹn. ẹ ṣe sá. pẹ̀lẹ́ wọ báńkì ojijì mi. ó dàbọ̀ mọ́. ẹ má bínú jàre ìyájú pé àfọ́jú ten thousand five. mi ò rò pa àwọn aráàbí bóyá náà ní nǹkan tán dẹ̀ ń ṣe mọ́ rárá rárá o ayọ̀ ní gbogbo ìgbà. mo kọ́ta mo kó pe o. ọ̀tá ń jẹ́ òpè o gbọ́dọ̀ fọ̀hún. sàmú sàmú. bẹ̀rẹ̀ sanjọ́. báwo ni o. ẹ e. e gbé yẹn wa ah. ma gbé yẹn. iṣẹ́ kọ́ lowó ọ̀rẹ́ mi ọpọlọ ni gbogbo nǹkan. tó o bá lọ́pọlọ wàá jẹ nílùú. mr iṣẹ́ kọ́ lówó ọpọlọ ní gbogbo nǹkan tó bá lọ́pọlọ wàá jẹun ní ìlú yìí ó yá. sọtẹ́mi ẹ kí n tún gbọ́ máa nu ẹ ò ní <laughs> ah, kò ní jẹun. tó o bá lọ́pọlọ wà jẹun lọ nílùú yìí ah, òótọ́ ọ̀rọ̀ máa wà nínú ọ̀rọ̀ táwọn tí ò níṣẹ́ yìí sọ yìí o. ìyá wa àdúrà yín ó gbà ẹ rà gbà àmín. ṣé ẹ nínú wọn máa gbà tẹ́ ẹ̀ ti fọlọ́run lẹ̀ ọlọ́run náà sì gbàdúrà yín. àmín àmín. ǹjẹ́ ẹ wàá ṣe báyìí yá wa ẹ wàá àbárapá inú oníbàárà ìbá àjáfọ́jú ìbá àjárọ kódà kó jẹ́ ni tí ń fàyàwọ́ ẹ sáà wá wọn kàn ẹ ṣe wọn lóore ah, ìyá wa ẹ ta wọn lọ́rẹ tí ò múnú wọn dùn tí wọn kọ ha ha ah, ìyá wa bí ẹ bá lè ṣe léyìí. Ah, ṣé wàá rí gbogbo sàrà tẹ bá ṣe yìí òun náà fi gbá àdúrà nì gbogbo àdúrà tá a ṣe tádùn àwọn òfin gbà. Ah, inú mi á dùn àti rí oníbàárà yín ò lè jẹ́ ṣòro rárá àmọ́ á wá àwọn kan ní ní gbogbo ọ̀nà lẹ́yìn ọlọ́run ọba aláwọ̀ ní òkúkú lẹ́lòmíì tí mò ń pè hmm. ọlọ́run yìí kan náà ni mi ò lọ sílé olóògùn mi ò ń tójú bọ léka lẹ́yìn kí n kí ọlọ́run níwọ̀n ìgbà tí mo dẹ̀ ti débì báyìí tí mo dẹ̀ ń kí ọlọ́run yìí náà mo mọ̀ ká dá mi lò ṣé mo lè ṣe é lẹ́yìn àbí kí n ṣe é lọ́la ah ìyá wa òní gan ni o. èní yìí. bẹ́ẹ̀ bá ṣe lé ní láti káṣẹ gbogbo rẹ̀ lẹ̀. àṣẹ ilé níwọ̀n bá àgbà tẹ́lẹ̀ ti fọlọ́run lẹ́hùn ọlọ́run náà sì ní fi yín lẹ̀. ẹ jẹ́ wá ajá sàdúrà ìyá wa. ọlá bisimilayi rahmani rahim alihamudulilayi rabbil alamin. ojú mi ti fọ́ ọlọ́wọ́ ni gbójú lọ́wọ́ yóò ẹjọ́ tó yọ lọ́wọ́ bójú mi ṣe fọ́ ojú yóò ní fọ́ ẹjọ́ ìṣàánú mi o ẹjọ mò ń gbọ́rù ẹsẹ̀ ẹjọ kò ní bàjẹ́ fún yín. kò ní bàjẹ́ fèmi tẹ́lẹ̀. ó bàbá wa burú padà fún yín níwọ̀n ilé ẹjọ ẹ fún mi ní kankan ẹjọ. kí ni wọ́n máa yín sọ yìí so tí mi bá fún ẹ ní nǹkan sìn ó máa burú fún mi. rárá ẹgbà sódì ni ẹjọ dúró lọ́wọ́ ẹjọ mi ò mí ni ẹ bẹ́ẹ̀ ẹjọ ẹ fún mi ní kankan ẹjọ. àbíkẹ́ má mí ni ẹ. ẹjọ. ọ̀rọ̀ wérewére wo nìyẹn. so tí mi bá fún yín ní nǹkan sìn ó máa burú fún mi ah! ṣé o túbọ̀ sọ di ẹjọ́ tó rọ lọ́yìn má bínú síbi ẹjọ́ ẹni bí ti pé mi ò máa dúró àgbà ẹjọ́ ìṣàdó ẹ̀dá síbi lára ẹjọ́ ẹ máa dúró àgbà rárá bí àwọn tó ń ṣe iná nìyẹn tójú yìí ti kọ́. ẹ má bù mí ẹ má bù mí bẹ́ẹ̀ ilé iṣẹ́ kọjọ tó ń sìn ṣé kó gbé ẹ̀yin náà fọ́ ni ẹ bọ́dá bọ́dá ah this is tàbí ẹ̀yin náà ẹ jọ ìṣàdún mi o ẹ jọ ẹ jọ àwèrè ah, orí ẹ̀ tiẹ̀ tó pa ah, ayé mi má ti bàjẹ́ báyìí torí ọlọ́run ah, láti bí fún àwọn àsìkò tí wà bí ẹni ò tá àkọ́kọ́ báwo ló ṣe ṣe mi ò tá àkọ́kọ́ ṣé bàbá yìí ń làwúre lóòótọ́ ni ṣé ó ń làwúre ni ẹ kò ní bàjẹ́ fún yín o ayé yín ò ní bàjẹ́ bọ̀dà tó lọ báwo ni mo ṣe rí i. Oh my goodness ó wá lọkùnrin ilé dípò ló lè wà báyìí torí ọlọ́run ah. ooo irú kí leléyìí báyìí. Ah, nítorí ilé ìbá ìbí ìbá ìtòrí ọlọ́run. Ẹ́ àbí? ó ibi tí mo ti rọ́kùnrin láàárọ̀ èrè ń bọ̀ lọ níbàárà ilé ìlọ́ba nítorí ọlọ́run. ẹjọ ẹ má bínú sá ẹjọ tó ń lọ. apun apun. mo fẹ́ béèrè èèyàn kan lọ́wọ́ yìí ni ó ní ìkọ̀mù kan ṣọ́ láti arábìnrin yẹn. ní lọ́wọ́ lọ́wọ́ ta ni. ẹ ní sùúrù. lọ́wọ́ àá ah, ah, kí ló ṣe arábìnrin yẹn. ẹ jẹ́ má bínú sẹ́yìn. ṣé ẹ fẹ́ dùbù mi ni. Ah, ó mà wá gàdọ́ ẹni bá dùbù olóríṣà àwòwọ́ máa ń wọ́ wọn ni o. rárá sá ẹ jọ̀ọ́ sẹ má bínú sá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run olóyìn ọkọ tí mò ń wá ládùúgbò yìí nítorí ẹ mo ṣe ń tẹ̀ láti ìwòrán àwọn ọ̀nà fortunately mi ò rẹ́ nìyẹn torí ẹ mo ṣe ní kí n bóyá kí n béèrè lọ́wọ́ yín. kí ló ń ṣẹlẹ̀ ta lẹni tẹ́ ń béèrè. ẹ ṣe afọ́jú kan ní oníbàárà kan tó máa ń jókòó sí èmi ò rà fọ́jú kankan o mi ò understand o kò kò yé mi o tó bá dẹ̀ jẹ́ pé afọ́jú kan lẹ sọ pé ẹ̀rí làárọ̀ tẹ́ẹ̀dẹ̀ rí mọ́ǹsìn ó lè ti close ó lè jẹ́ closing time la wà ó lè ti lọ lé o. ok sir bó ṣe mi ò mọ̀ bí ẹ mọ tó ń gbé because wọ́n ní kí n tẹ bá mọ ibi tó ń gbé lára òǹdè báyìí. Ah, kí ló dé dá yìí ń wá kí lẹ́yìn ṣe ń wó ní bára o. mo fẹ́ ṣètọrẹ àánú ni mo fẹ́ ṣètọrẹ àánú fún ni. fẹ́ ṣètọrẹ àánú fún. bẹ́ẹ̀ ni eh, because ẹ mọ̀ wọ́n ní kí n ṣètọrẹ àánú. bí èlò lẹ wá fẹ́ fún twenty thousand naira ní lọ́kọ̀ lọ́kọ̀ mi fún kékeré. mi bọ twenty thousand lè fẹ́ fi sí torí àdófò. tí bá dẹ̀ ni kí n máa lọ síbi tí ibi sábó táwọn oníbàárà wà ó jìngàn síbi báyìí bọ̀ mo kàn ní láti sáré ṣe kí lè máa bá tèmi lọ. bẹ́ẹ̀ dèrè lọ bóyá bíi one hour or two hours kí kí nǹkan bá yín wà round tẹ́ bá máa fi dé ó lè ti wà bẹ́ẹ̀. ẹ mọ̀ kan ẹ̀wọ̀ ẹ ṣeun gan sa ẹ jẹ́ máa bá tèmi lọ màá wá oníbàárà mi. ó dẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹmọ tí mo rò báyìí ẹmọ tí mo rò torí ojúlówó ojú ṣàánú o mo rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbọ̀dẹ̀ ǹgbọ̀n yìí ó láti jẹ́ pé nǹkan tó important lẹ̀ wà fún ṣẹ́rí ah, ẹ̀ẹ́dẹ̀ lè wà láàárọ̀ làbí kẹ́pẹ́ ṣẹ́rí yànà bẹ́ǹsìn bẹ́ǹsìn junction ó wà ní yànà báyìí níbi tẹ́ ẹ bá ti lọ báyìí sìn tẹ́ ẹ̀ dẹ̀ yà sí ọwọ́ right báyìí tẹ́ ẹ bá yà sí ọwọ́ right straight down ẹ máa rí bẹ́ǹsìn tẹ́ ẹ bá ti débi bẹ́ǹsìn bíi ibẹ̀ ṣá lọ́jú ṣá agbaṣẹ́ àdúrà wà lẹ́nu ẹ̀ ah, ọlọ́run. ok ẹ ṣeun sá ṣé máa wulẹ̀ ju ìwé ibẹ̀ fún mi kí sáré lè máa kí lè lọ bẹ́ẹ̀ nìyẹn. èmi ò ní kankan tí mò ń ṣe bọ́lẹ̀ mú yín débẹ̀ mú yín débẹ̀ ah, kẹ̀dẹ̀ fún ní dẹ̀fẹ́ fún lójú mi báyìí kébì dẹ̀ máa lọ. ẹ ṣe gan ló yẹ yẹ wọlé já lọ. kò sí wàhálà o. ẹ ṣe ojú ẹ ṣe. a sì di ọ̀la a gbìyànjú. bọ́lẹ̀ lọ bọ́lẹ̀ lọ bọ́lẹ̀ lọ ẹ má lọ ẹ lọ ẹ lọ kẹ́ tẹ́ ẹ bá lọ àríre kò lẹ́ máa jẹ́ o ẹ lè gba kankan mọ́ nìyẹn o àwọn nìyẹn. ẹ ṣeun gan mo dúpẹ́ gan mo ṣe. ṣé ṣé kìí ṣe inú àwọn ẹ lẹ o. wọn tún wá fún yín lówó ni kó jẹ kó rí ẹ pé ìwọ ni mo bá wí òkú kó jẹ wọn ti mọwó díẹ̀ tí ń yún wọn. dàkúgbù àdúrà yóò gbà o Ọlọ́run ṣàánú yín o Ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o. ẹ má yún wọ́ kẹ́yìn yún wọ́ báyìí àdúrà yóò gbà o ọlọ́wọ́ gbàdúrà yín o ẹ lẹ́ o ìyá wa àdúrà yín ó gbà o ọlọ́wọ́ ò ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú mi o ojú ò ní fi yín ọ̀dà kò mú abẹ́bí owó ìwúwo díẹ̀ díẹ̀ lórí yóò tó. ẹgbẹ̀rún lọ́nà ogún ẹ wo àdúrà yín ó gbà ẹ sóríire ọmọ ò ní sọkúmọ yín lọ́wọ́ ẹ ní fojú sunkún ọmọ àárín ẹ̀yin àtọkọ yín ò ní dàrú ẹ̀yin náà ò ní kú o ẹ ní rábà ẹ ní rágó o ẹ ṣe ọ̀rẹ́ mi wa nǹkan ní ìpè mi ẹ kí ló wí bóyá náà tún fẹ́ fún wa ní nǹkan sí ni ẹ ó dá pé twenty thousand. Ah! gbogbo òkè ìṣòro rẹ̀ lọ́lọ́run ó bá fọ́ sí pẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ ṣe wo ah, owó lálẹ́ ẹ jẹ́ ìkó lè dáadé fúnra ara mi ẹ jẹ́ ìkó dání owó tó wúwo díẹ̀ ní jẹ́ ìkó dání fúnra ara mi sọgbọ́n ọ̀rẹ́ wa ó ṣe o àdúrà rẹ̀ gbà ó ọ̀rẹ́ wa nǹkan ni tẹ́wọ́ kí n ṣàdúrà fún ọ ah, orí ńlá ló ṣe mí yìí o ọ̀rọ̀ àdúgbà ọ̀rọ̀ àdúgbà. àgbà yín ló dùn ta kí ló ṣẹlẹ̀. Ah, ah. ẹ wo kò ní stitches ojú kankan mọ́ rárá kí mo ṣe business partner lájọ jẹ́ owó tí wọ́n wá fún yín èmi ni mo mú wọn wá láti ibi tí mo wà wá síbí business lèmi fi. Ah, ọ sọ lójú rẹ má ti àsìkò sọrí ọwọ́ tó bá ti wọnú àpò tèmi ẹ ṣe dúró ṣé o fẹ́ wà rúkọ tí mo fẹ́ dà fọ́jú ni kọ́ ọ lọ́ọ́ tọrọ owó jẹun. wọ́n jẹ́ kí n dà fọ́jú o kí n jẹ afọ́jú lásìkò tí mo wà ó pè mí o tí bá máa fọ́jú kí n fọ́jú mo dẹ̀ máa tún ojú ìfọ́sí ẹ bá ń kọ́wọ́ òun. kò sówó lọ́wọ́ mi. seventy thirty ni ẹjẹ́ ìjọ seventy kì í kó thirty fún mi. àní kò sówó lọ́wọ́. àwọn tó fi gbowó lọ́wọ́ wa torí kí ni. olórí burúkú ni ẹ ta ló kówó dá nínú yín. ó ń bẹ lọ́wọ́ rẹ̀ bí lọ́wọ́ rẹ̀ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ bàbá bàbá mi bàbá bàbá mi. adúpẹ́ torí pé ẹ ti gbọ́ adúpẹ́ torí pé ẹ ti ṣe jésù kristi agbára wa àmín àmín àmín lórúkọ jésù alàgbà ẹ jókòó. ẹ pẹ̀lẹ́ sà. ǹjẹ́ ẹ máa ń ṣe ìtọrẹ àná. Ah, mo máa ń ṣe yá ẹ kí n máa bí oníbàárà ẹni tí ò sí lọ́wọ́ ẹ̀ ẹ máa fà mọ́ra a máa bá yín gbé a kí ẹ máa bọ́ kí ẹ sì máa gẹ̀ gbogbo ohun tó bá fẹ́ ẹ fún kó sì máa gbàdúrà fún yín ẹ gbọ́ mi kó tó tó ọjọ́ méje gbogbo ìkólọyín tí ọlọ́run sọ pé òun yóò dá padà yóò dá padà. àti fàyànmọ́ra yẹn kọ́ ni problem but àkọ́ ah, máa bá mi gbé ẹni tí mi ò mọ̀ rí ẹ wo sà àwọn fámílì àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ tá à ń kó mọ́ra ibi lèèyàn gbàbọ̀ díẹ̀ o ká tó ṣe wàá sọ pé ni tá a mọ̀ rí tó ń tọrọ jẹ for that matter kó máa wá bá mi gbé ó máa rí bákan sà. bíbélì ní wípé ọlọ́run kì í ṣe ènìyàn dípò tí ó fi ṣe èké ìkànnà ọ̀rọ̀ ọlọ́run kì yóò lọ láìṣẹ tí ẹ bá lè gbọ́ràn mo tún sọ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ọlọ́run ti gbẹ inú mi sọ gbogbo ìkólọ yín ni yóò dá padà. Sàámú Alájọ. ó ti dá mi lójú jù láyé yìí pé lórí ìta tí mo wà ní jọ́sọ̀ ìgangan fíṣọ̀ mi máa bright ṣáàdì níbí ibí máa padà sọ́dọ̀ ẹ̀ńkọ̀tà mi o tó fi lè mú obìnrin tó fáìn tó yẹn tó ń lọ káàkiri tó lóun wá mi mo fẹ́ fún mi twenty thousand mo ìmọ̀ arẹ́ni máa sọ pé mo fẹ́ mo fẹ́ fún mi ní hundred thousand ibi tí mo wà yìí tó máa ní kó lọ ṣe sàárà fún oníbàárà kan níbí ah we will die here ah hey okun ti ń sàn díẹ̀díẹ̀ lẹ́nu ìsìn mo ti rí five hundred naira pa. ẹ ṣàánú mi nítorí ọlọ́wọ́ ojú mi ti fọ́ kò ní bàjẹ́ fún yín o mo gbọ́rù ẹsẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi o. ẹ kí ni ẹ ẹjọ́ kí lè àkàrà fún mi ah, lágbára ọlọ́run ọlọ́run àdẹ́sọ àṣírí bò yìí ọlọ́run àdẹ́sọ àṣírí bò yìí àṣírí yìí tẹ́ ẹ bá rò kò fẹ́ tú ọlọ́run àdẹ́sọ bò ah, ayé yìí ò ní bàjẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o báwo ni mo fẹ́ rówó rán aṣọ ìbáyìí o báwo ni mo ṣe rówó rán báyìí. ẹ má fún mi lówó. Ah, ẹ má fún mi lówó. Ah, ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ah, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣé ẹ ṣé ẹyọ kọlẹ fún mi àbò jábọ́ ni ah, ẹ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. one thousand one thousand ó yìn júnà ó ń júnà ó ń júnà ó ń júnà kò ní bàjẹ́ fún yín o. Ara yóò ní gbójú lọ́wọ́ yìí o ojú mi ti fọ́ ẹ́ ẹ wí ah. ẹ́. ẹ wo ẹ bá mi ṣàdúrà pé gbogbo tí mò ń ṣe kó máa júnà júṣe. Ah, a máa júnà júṣe fún yín o èrò lẹ fún mi. Ah, kò ní ọwọ́ wọ́wọ́ wọ́wọ́ wọ́wọ́ ṣé ẹ ti lọ kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín sẹ́ a máa júnà júṣe fún yín tó bá dẹ̀ jẹ́ pé ṣé ìbílẹ̀ ṣe ọlọ́run rí yín o àmọ́ tó bá jẹ́ sẹ́yìn lẹ́lẹ̀ iṣẹ́ máa dúnàdún ṣe lágbára ọlọ́run. ṣé fẹ́ kí n gbóòdùn padà lọ́wọ́ yín ni. mi ní kẹ́ gbà mi ní kẹ́ gbà. tíwáyé tẹ̀ ń ṣépè fún mi. ṣé mo ṣépè ni. Ah. mi ṣépè burú tó gbogbo ṣẹ́tẹ̀ bá ṣe tó jẹ́ sẹ́yìn ọlọ́run àmọ́ jẹ́ kó dáa fún yín. ẹ má bínú sí mi o ẹ jọ torí ọlọ́wọ́ o mo kàn wò pé kò da láyé táwa ẹ̀ náà kéèyàn máa ṣe bí àbí kó máa ṣàbòsí àbí kó máa fi gbàkọ̀bọ̀ kan nínú ni o ẹ ṣé o ẹ má bínú o ẹ ṣé wo o wò di ẹ̀pẹ́lẹ́bẹ́ ìdí ẹ̀ ti yọ́ tán bí kándù. ẹ ṣàánú mi o ara yóò ní gbójú lọ́wọ́ yín o kò ní bàjẹ́ fún yín ẹnì rírùn tèmi ara yóò ní fẹ́ fún yín ló ń jẹ o ibi tí mo bára mi rè é. Ah! ohun ayé sọ mi dà ah, mo fara pamọ́ síbí ni o. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ pẹ̀lẹ́ o. yà ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ o. Ah, ẹ̀yin nìkan lẹ́dá wà ń bí ni. E, èmi ni mo wà ń bí ah. ọmọ tó máa ń mú tó máa ń mú mi wá bí ó ti lọ skul tó bá kúrò ní skul tán ló bá wá mú mi bí hmm. èmi ni mo dẹ̀ máa ń sanwó fún ni tó bá ti wá mú mi iye hmm. tó bá dẹ̀ rí nínú owó mi ló máa ń kó fún mi o. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe. Ah, ẹ jẹ́ kí n fún yín ní kọ̀ọ̀kan. Ah, kò ní bàjẹ́ fún yín o ẹ ah. ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹjọ́ ojú mi ti fọ́. ẹ gbà. no ibi ibi ibi ibi ibi ibi eh, eh, eh, ẹ gbà ẹ pẹ̀lẹ́. ẹ ṣe mo dúpẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ ṣe twenty twenty naira bi. no one thousand ló wà ń bẹ̀ yẹn one thousand ló wà ń bẹ̀. ten thousand ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ mo dúpẹ́ ojú mi ò rí báyìí láti jẹ́ ní ẹrẹ́ ojú jìnnà ojú mi kò dé ní mọ́ ẹjọ́ ẹ ṣé mo dúpẹ́ hmm. ẹnì rírú kì í fi ẹyẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹ ṣé o ten hmm. ah, thousand lójijì lẹ́yìn. ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún ah, mọ́ láì ṣe bọ́ ní pé kẹ́ ẹ̀ wá lò mí ah. ẹ̀jẹ̀ tètè fún mi five thousand lójijì ẹ ṣé kó dúpẹ́ o ojú yóò ní fọ́. Eh ọkàn mi ń sọ nǹkan kan bí mo ṣe wà ń bí n sìn. bíbí. ó wù mí kí ràn yín lọ́wọ́. tí bá ní kẹ wá máa gbé pẹ̀lú mi kẹ máa bọ̀ lọ́dọ̀ mi kẹ máa gbé lọ́dọ̀ mi. even kó tẹ̀ jẹ́ bí ọ̀sẹ̀ kan kẹtẹ̀ fi ní àyípadà káyé yín tún bẹ́tà jù báyìí lọ. irú mi irú èmi olóòórùn tí n máa wá gbé lọ́dọ̀ hmm. yìí mi máa wá máa gbé lọ́dọ̀ yìí má dọ̀tí ilé yìí. dọ̀tí ilé. mo lè kọ́lé fún yín. Ah! bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn máa kọ́lé fún mi. bẹ́ẹ̀ni. ẹni tí bá gbọ́dọ̀ yọ ọ̀sẹ̀ kọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ jọ ṣé kí lè ṣe pé ẹfẹ wàá lò mí. ah èmi. ẹ mi ò lè lo yìí kristẹni gidi lèmi in fact ah. kristẹni lèmi náà. ẹ̀ẹ́n tí mo bá tiẹ̀ ní lọ́kàn tàbí tí mo rò tàbí tí mo gbọ́ láti lò yín kí má jèrè ìjọba ọ̀run. àṣẹ wà àṣẹ wà ẹ má ṣe pé kristian ni mí. ẹrù kọ bá mi ní amọ ẹ mú ah. mi tọ̀ ah. ṣé lè mú mi tọ̀ eh, eh, ẹ jẹ gbá ẹ mú mi tọ̀ lọ ẹ jẹ ẹ hmm. mú ẹ mú mi tọ̀ ẹ bá digi mú ẹ̀yin ni kẹ́ẹ̀ nà síwájú ẹ jẹ bọ́mọ ẹ̀ ṣe máa mú mi kọ ìyọwọ́ yìí dẹ̀ tutù. Sàámú Alájọ Sàámú Alájọ. mo fẹ́ gbowó mi tán mo fún wọn lówó. Hmm. ṣé ṣáà ẹ̀ ń jọ ìròyìn yín. Hmm? ṣé ẹ̀ ń jọ ìròyìn yín. ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ lẹ gbóúnjẹ wá ah, ẹ ẹ má bínú egungun tí máa ń pọ̀ jù nínú ẹran tí ẹ máa ń kó fún mi egun tí máa ń pọ̀ jù bẹ́ẹ̀ jọ. ó kẹran mẹ́ta wá ẹ̀dẹ̀ ń sọ fún mi pé egun ti pọ̀ jù ẹyọ ló kù sínú àwo yìí. mi ò sọ fún yín pé ẹran tẹ́ kó wa pó dín àbòlé ohun tí mò sọ ni pé egun pọ̀ jù nínú ẹran tẹ́ ń kó wá egun ó ń pọ̀ jù pẹ̀lú olú òkè ṣájá tí mo jẹ́ bú abùn tẹ́ ń kó egun fún mi tí mo sọ nìyẹn ah! ọ̀gá kò ní bàjẹ́ fún yín ẹ̀ lè sórí burúkú ohun tí mo sọ ni pé egun ti ń pọ̀ jù nínú ẹran tó kó wá díẹ̀ ló kú wọn fẹ́ nà mí báyìí o ah, ah, wọ́n lè tó ti pọ̀jù ní ẹran tó kó wá wàá dẹ̀ sọ pé kí wọ́n má bínú kí ló ṣe ẹ wò ẹ má bínú jà irú ò lè ṣẹlẹ̀. ọ̀gá ẹ ṣe mú dúpẹ́ kò ní bàjẹ́ fún yín aráyé ò ní kọ̀dí àìmọ̀ṣe sí yín ẹ wo ẹ ní báráyé fọwọ́ tì ibi tẹ́gbẹ́ yín bá ti náwó ẹ̀yin náà máa náwó bẹ́ẹ̀ gbogbo ọ̀nà yín tẹ́ ẹ bá bìlìfù kò dí ọlọ́run àlà bẹ́ẹ̀ ló máa rí mo ti sọ bẹ́ẹ̀ tó abala èṣù ọ ti rí bẹ́ẹ̀ ọ̀gá mi mọ̀ bóyá ìtẹ́wọ́ nígbà tí mo gbàdúrà tó wáyé pé ìtẹ́wọ́ ni ẹ bá mi fi ọwọ́ yẹn hàn orí ẹ họ́ dé pàkọ́ kẹ́ ẹ tá sípà kọ yín gangan mi ò mọ̀ bóyá ẹ fi ń ra lọ́wọ́. shut up? Katikati wo ló ń sọ lẹ́nu? Ah, ṣé o gbàdúrà kò wá nínú pòsíṣàn yẹn? Agbọ́dọ̀ gbójú mọ́ mi ni. Ah, my friend, careful o. Mi And mi ò fẹ́ kó fi react báyìí. ok ah, ah, ó ní dídá mú ọmọ yìí o. ọ̀gá eh, eh, ọ̀gá ẹ bá ń pa arábìnrin pé bolomi wà. omi fún wọn lómi jàre. omi omi má bínú jọ má ẹ. omi. ẹ gbọ́wọ́ wà. níbo níbo ni mi ah mi ah omi rè ẹ ṣe ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ hmm. tẹ bá jẹun yẹn tán ẹ pè àwa pàkẹ. ah ọ̀gá ẹ ṣé o ọpẹ́lọpẹ́ yìí mo dúpẹ́ mo dúpẹ́ púpọ̀ ẹ ṣé o ẹ ṣé ah ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. kò lè dá fún ẹ kò lè dá fọ̀rọ̀ ẹ tọpẹ ayé yìí máa bàjẹ́ pọ̀ kó tó sojú bí ojú mùsùn ó ṣe ó ṣe dìbí díẹ̀ sùn wèrè um, Mr. Ni Baba. Ẹ <sighs> I'm very very sorry We I ti get back soon. It's as a result of the happenings in the world, most especially in our company right now. Ìyẹn you tiẹ̀ lé nǹkan everybody mọ̀ náà ni it is just natural but èmi mọ̀ pé ìṣe máa padà get back more so tí mo tiẹ̀ tún ati rí mail Tókẹ́ àti Kíkẹ́ àwọn ìpẹ́ṣẹ̀ máa padà kíṣẹ́ fly ni iṣẹ́ ti délẹ̀ nìyẹn. tókẹ́ ń gbọ́ ṣé ìwọ ló sọ fún wọn wípé iṣẹ́ máa tó bẹ̀rẹ̀. Deborah ìwọ ńkọ́. Uh, ẹ bá ṣe mi gbọ́ o mo ní pé wọ́n kọ́ ọ wọ́n kọ́ ọ mi bí mo dẹ̀ ṣe gbàgbé yẹn mo mọ̀ pé àsìkò iṣẹ́ ti tó mo gbéra. okay well um, back to the issue at hand hmm. lórí ọ̀rọ̀ contracting. Mm um, i'm so so so sorry We ẹ nílé continue lórí contract ah yes i'm very sorry and as a matter of fact I want to continue as we speak. Abby? Ah. Um, yes sir o ti wà over fifty percent. Uh, concerning the mobilization fee ta as little as it was um, we'll be expecting you to pay back within five months. no no no. Uh, please excuse me sir it's very very wrong oga ṣe ṣe tọ́ pẹ̀lú wọn sir. yes i am. Ìwọ jókòó tiẹ̀ jẹ́ kí n bọ́gà sọ̀rọ̀. Ọ̀gá, mo ti náwó gan. I'm sorry sir, Mr. Nibaba, please let's go to our office, please. Mr. Nibaba, ẹ tẹ̀lé wọn, please. Ibi contract mo sọ fún yín yẹn, ibẹ̀ ni mo ti ń bọ̀ yìí. Ẹ wo, wọ́n nípa àwọn ò ṣe mọ́, èyí tó burú ń bẹ̀ sà wọ́n tún wá ní n dá mobilization fee tí wọ́n ti sọ fún mi wọ́n mo dẹ̀ sọ fún yín gbà yẹn náà sà wípé mobilization fee la fi ń jẹun wọ́n ti ní kí n dá padà o. Jesus Christ of Nazareth. yes sir. ṣé o ṣe ohun tí Ọlọ́run sọ pé kẹ́ ṣe ni. excuse sir mo ṣe in fact èyí tí mo mú èyí tí mo mú ó ń gbádùn gidi ṣèbẹ́ mẹ́ta lèèyàn jẹun lójúmọ́ eh? ẹ èyí jẹ breakfast lunch and dinner eléyìí ẹ márùn ló ń jẹun lójúmọ́ kò mọ ìpápánu o ìpápánu tí ẹ ń ṣe bíi bọ́ọ̀lì bíi àkàrà àbí bíi bíi bíi ẹ̀pà ẹ wò sà tí lè bá fẹ́ jẹ ìpápánu bíi ká jẹ chicken fried turkey bó ṣe ń jẹ́ nìyẹn o ẹ wo kò kò yé mi mọ́. alàgbà ẹ dẹ̀ ṣúọ̀ pé ẹni tẹ́ ẹ gbà sílé ẹni tó jẹ́ oníbàárà ni. ah kí lẹ ń sọ yìí oníbàárà gidi ni ah ẹ sà. alàgbà ẹ farabalẹ̀ ẹ wo ẹ jókòó ẹ fún mi ní just five minutes. ẹ jẹ́ ń báyìí mo wà ókè báyìí ẹ jọ. ayé mi o. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o aláwọn ò ní gbójú lọ́wọ́ yín ó burúkú gbà ó ní kẹ́dà fọ́jú mi rí nǹkan kan ayé mi o ẹ ṣé ah ìwọ òṣè gan òṣè òṣè òkú ìtọ́jú òṣè mò dúpẹ́ lọ́wọ́ ẹ̀. kírì ó dẹ̀ dàbí ògiri ẹ ẹ ẹ ṣe níbí ẹ rọra o ṣé mo ti jókòó. ẹ pẹ̀lẹ́ ṣé ń bá mi tọ́jú yín àǹdúpẹ́ wọ́n ń tọ́jú mi o pàápàá jùlọ ọmọ sọ́rọ́sọ́ tó wà ní tó mú mi jókòó èmi ìmọ̀bi tó dẹ̀ wá ń sìn. báwo lẹ ṣe mọ̀ pé ọmọ sọ́rọ́sọ ni. nínú òun ni ah. láti inú òun ni mo ti mọ̀ pé sọ́rọ́sọ ni. Oh, ẹ̀yin máa ń dá ohun wọn. ẹ mọ̀ pé tó bá jẹ́ pẹ́ni tó tóbi ni ẹni tó tóbi máa sọ pé ètè kejì sí i etí keyuzi. base ni ẹ o. àmì mọ̀ àmọ́ torí pé òun jẹ́ sọ́rọ́sọ́ ló sọ etí keyuzi etí keyuzi. kí tó di pé mo jókòó bó dẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo ṣe mọ̀ pé sọ́rọ́sọ́ ni. trẹ́bù nìyẹn mú dání. ẹ ok ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ mo fẹ́ bá yín sọ àwọn nǹkan kan ni. má gbọ́. torí pé ó ní àwọn ètò kan tí ẹ máa bá mi ṣe. ó dáa yé. ọ̀rọ̀ yẹn ò pọ̀. yé láì ṣèràn léyà láì ṣèràn léyà ah. ọlọ́run. ọ̀gá ẹ jẹ́ kó mọ̀ sọ́rọ́ sọ àti jíjẹ ẹ jẹ́ kó mú mi lọ tọ̀ ìtọ̀ yẹn ń gbọ̀n mi máa tọ̀ sórí àga yé o. ẹ sùúrù nǹkan tá a fẹ́ sọ yẹn ò pẹ́ kò pẹ́ rárá. mi mọ tó ṣe mi ìtọ̀ yẹn ń rún mi inú gan ni. ẹ mú mọ́ra ẹ mú mọ́ra ẹ mú mọ́ra. yéé láìláìláìláì láìláìláìlá láìláìláìlá láìláìláìlá o láìlá ọ̀gá wa ẹni mo fẹ́ràn tọ̀ yé yé yé yé yé yé orí ọ̀gá ẹ sọ fún mi kọ́ ẹ máa wá síwájú mi ẹ máa wá síwájú mi mo lè rí kíní kan tó ń kọ́ ọmọ náà bí ara. ó kọ ó kọ ó kọ. tani ah, mo ṣe ẹjọ́ mi ti bàjẹ́ àṣírí ti tú ah. Ah. ọ̀gá ọ̀gá ọbẹ̀ àwọn ọmọláre tó fi ń gé súyà ọbẹ̀ tó fi ń gé súyà rẹ̀. sọ́ọ́rì ọbẹ̀ jẹ́ kí ló ń sọ. ọbẹ̀ jẹ́ kí ló ń sọ ọbẹ̀ jẹ́ kí ló ń sọ ọbẹ̀ jẹ́ kí ló ń sọ. àti jẹ ni àti jẹ àti jẹ ni àti jẹ àti jẹ ni. ọ̀gbẹ́ni lọ síbẹ̀ yẹn. ẹ má jọ búlọ̀kù ọ̀nà fún mi. so àti jẹ tiẹ̀ ló fi dàrin àjò mi rú. mi ò mo ṣe manage life mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ o dé o tún wá mismanage ẹ̀ fún mi. ok àtijọ́ ló fi fẹ́ báyé tèmi jẹ́ àbí. hello aha ẹ máa wọlé bọ̀ báyìí ẹ máa wọlé bọ̀. àwọn ẹjọ́ ẹjọ́ tó lọ máa bẹ̀rù tó wọn. Ah, ah, ah, mo dáhùn. Eh? Aha! ayé mi o ìgùnnùkọ ọlọ́pàá ìgùnnùkọ ọlọ́pàá. sọ́tọ̀ ẹjọ ah. kí ló fà kò lè tó yẹ jọ ìjà lómi. kò lè kò lè rárá that is the idiot òun ló ti ń súndùn mi láti jọ ẹ. Ah! ẹ wo ẹ tètè mu ó gbọ́ o. mr man ẹ respect ara yín má respect ẹ jẹ èmi má ti jẹ èmi. ó gbọ́ o ó gbọ́ o tẹ́lẹ̀ mi náà ó yá tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn máa jọ yín máa jọ yín police station máa jọ yín ah Jesus Christ ọ̀bẹ ìgbáyé mi jẹ́ díẹ̀ ló kù God kí ló ti mo fọ́ọ̀sì lu tábà yìí. Sáàmù. bá ti tán kó fún wọn lówó. oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. máa gbó máa gbó owó mi pẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó máa gbó owó mi bó pẹ́. májàra wájú ti bí fún wọn lówó wọn. máa gbó máa gbó.